kú ojúmọ́ o ṣé àlàáfíà ni mo bá yín lórí ètò yìí ẹ pẹ̀lẹ́ ẹ kú ìrìn àjò òru mo mọ̀ wípé àlàáfíà ni ìrìn àjò òru yín jẹ́ láṣẹ olódùmarè àní toko òròkòdókò òròkòtò mo mọ̀ pé ti múra bíṣẹ́ ti ń lọ bíṣẹ́ bàbá ẹ̀yin fẹ́ travel ẹ fẹ́ lọ sí ìrìn àjò àbájọ tẹ́ ṣe dìkákàdìkúkú <laughs> ẹ wò ó lónìí bẹ́ẹ̀ ti lọ sí ìrìn àjò yín ẹ má wọ sọ́lẹ̀ o ẹ ọkọ̀ páàkì ní kẹ́ lọ wọ̀ yóò sì dára fún yín mojire lètò ètò ní Mojíire pẹ̀lú olólùfẹ́ yín ọmọ yín àyò yín excellent triple a ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ ohun tí ò kí ṣùgbọ́n tó mi létìpilẹ̀tìpilẹ̀ mojire o ó mi lọ lálẹ́ àná ewu gbọ̀ngàn yìí tí kò mi ó dúpẹ́ oore lọ́jọ́ òní tó bá dọ̀la máa rí omi ọ̀gbà o. ènìyàn tó kọ́ tí o dúpẹ́. ire òní láṣẹ olódùmarè kó jẹ́ tiẹ̀ o eré gúúsù eré àríwá eré ìlà oòrùn eré ìwọ̀ oòrùn eré tòkè eré tilẹ̀ láṣẹ olódùmarè lónìí sẹ́ẹ̀ kí ire gbogbo kó ṣarajọ fún o kí ìdààmú àti ìbànújẹ́ kó máa gbókèrè réréréréréréréréréréréré o ẹ̀yin oníṣòwò kẹrẹ́rẹ́ ọjà jẹ ẹ̀yin tí ń kọ́lù akọ́ pèsè gidi fún yín o ẹ̀yin tó sì jẹ́ pé orí àpèsè níyín ọgbọ́n àtinúdá èyí tẹ́ ó fi ṣẹ̀dá iṣẹ́ tiyín tẹ́ fi máa gbà àwọn ènìyàn síṣẹ́ tẹ́yìn náà yóò fi digi àlọ́yè tí àwọn ènìyàn wá ń gba tẹ́gùn lábẹ́ rẹ̀ lónìí kílódùmarè kò ṣí níyè sí o ẹ̀yin oníṣẹ́ ìránṣẹ́ ẹ̀yin pásítọ̀ pásítọ̀ lágbára olódùmarè bẹ́ẹ̀ ti ń tú ẹ ó máa rí tú o ṣèbí ìwé mímọ́ sọ wípé ohun tẹ́ ẹ bá tú láyé a ó ní ọ̀run èyí tẹ́ bá sì dé ní ayé yìí ńkọ́ a ó dé ní ọ̀run láṣẹ olódùmarè èyí tẹ́ ẹ bá tú kó di tútú o èyí tẹ́ ẹ bá dè kó di dídè ogun ológun oníṣẹ́ lé yín lórí o ẹ̀yin àfa ẹ̀yin ìmáàmù bẹ́ẹ̀ bá ti ń tẹ̀ ẹ́ bẹ́ẹ̀ bá ti ń pè é yóò máa jẹ́ o bẹ́ẹ̀ bá ti ń pè lẹ́dùnmarè yóò máa jẹ́ o iṣẹ́ tí lẹ́dùnmarè bá ti parí pátápátá lẹ́dùnmarè yóò gbé síwájú ẹ̀yin àfa àtẹ̀yin pásítọ̀ wa o ti ń gbọ́ mi lórí ètò yìí láṣẹ olódùmarè ẹ̀yin ọmọléèwé ọgbọ́n ìmọ̀ àti òye kọ́lọ́dùmarè kó fún yín lónìí o kẹ́ ẹ ṣe rere kẹ́ ẹ làlùyọ kẹ́ ẹ gajọ ẹgbẹ́ yín lọ ẹ níjà kó bàtà fẹ́gbẹ́ o láṣẹ olódùmarè Mojíire lẹ́tọ̀ ètò ní Mojíire pẹ̀lú olólùfẹ́ yín excellent triple a ọmọ Yorùbá ajórúkọ bí òyìnbó ojúlówó ọkọ̀ adélànkẹ́ ànọ́dà ọkọ̀ adélànkẹ́ is a counterfeit mojire o ohun tí ò kí ṣùgbọ́n tó mi létìpìlẹ̀tìpìlẹ̀ ẹlẹ́dàá mi mo dì ọ́ mú o má gbàgbé mi. mo dì ọ́ mú ẹlẹ́dàá mi ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ ohun tí mo wí ọ̀rọ̀ tí mo fẹ́ ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo sọ ohun tí mo wí ọ̀rọ̀ tí mo fẹ́ ẹ má gbàgbé. kí má bàa dá wa lágara lórí ètò yìí ẹ jẹ́ ká yára kánmọ́kánmọ́ ká mú ìrìn náà pọ̀ ibi tá a ti bẹ̀rẹ̀ níjẹ̀ta ibẹ̀ náà òun là á ṣe kí ni o là á tún dorí kọ lónìí wọ́n ṣẹ́wé lé ohun tí mò ń bọ̀bọ̀ láti jẹ̀ta èyí tí mo pa àkórí rẹ̀ ní ìjì àti ìgòkè storm and the rising lónìí sẹ̀ ni wọ́n ṣẹ́wé lé ọ̀rọ̀ tí mò ń bọ̀bọ̀ láti jẹ̀ta tí mo pa àkórí rẹ̀ ní ìjì àti ìgòkè àwọn àkókò kan máa ń wà bẹ́ẹ̀ tí àkókò máa ń kó wa ní pápámọ́ra tí a máa ń gbìyànjú láti máa ṣe ní ìpele ìpele kí a má bàa ṣe ní wọ́lù kọlù bẹ́ẹ̀ ni kó ba lè yé wa dáadáa kọ́rọ̀ yìí kó lè máa wá kéyèmí ara wa ìdí nìyí tí mo fi ń sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí ètò yìí pé ẹ wá polówó o torí pé ìpolówó òun gangan ní mú ètò tẹ̀síwájú ẹ wá polówó ẹ wá kéde ẹ wá sọ̀rọ̀ nípa ohun tẹ́ ẹ̀ ń ṣe kàyíkóbá yín gbọ́ lórí ètò mojíire yìí pẹ̀lú èmi olólùfẹ́ yín fún ìpolówó ọjà ẹ pè mí sórí aago mi zero eight one sixty four twenty two seventy eight sixty lẹ́ẹ̀kan sí zero eight one sixty four twenty two seventy eight sixty tàbí zero nine one fifty seven fifty six four nine nine five zero nine one fifty seven fifty six four nine nine five Mojire lètò tó ń gorí afẹ́fẹ́ báyìí báyìí ẹ sì lè bá mi pàdé ní ìkànnì abẹ́yẹfò mi ìyẹn Twitter at adé ọmọ Yorùbá bákan náà ẹ lè bá mi sọ̀rọ̀ ní Instagram o ìyẹn ní ibi tí a ti gbà wọlé Instagram mi ní excellent underscore àjórúkọ bí òyìnbó ẹ sì lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp náà yóò dára fún ọ o ajé yóò jókòó tì wá láṣẹ Olódùmarè ibi tí mò ń lọ lónìí ń sáré ń sáré sọ ní kánmọ́kánmọ́ kí n ba lè ṣẹ́wélé ìjókòó yóò sì di àárọ̀ láláṣẹ Olódùmarè ẹ ìjì àti ìgòkè ṣé o gbàgbé pé mo sọ fún ọ níjẹta wípé ògo tó wà lórí àga tó wà lókè ní ọ̀pọ̀lọpọ̀ máa ń jowú wọn kì í wo ìlàkàkà àti àkitiyan èyí tó ṣáájú èyí tó ṣáájú ìgòkè ẹ̀dá hmm, mo sì sọ fún ọ lánàá wípé ìjì ń yẹ mo níṣẹ́ mo sọ fún ọ wípé bí Olódùmarè bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún ènìyàn á ti ènìyàn sí inú ìṣòro ráńpẹ́ kéèyàn kó ba lè gbọ́n ìyẹ́ rẹ̀ kó ba lè mọ ibi tí agbára rẹ̀ wà bẹ́ẹ̀ ni ọlọ́run kì í ṣe kò pé ìjì ní kò pé ìjì ní ìṣòro fún ọ̀wọ́ náà má pè jì ní ìṣòro wọ́n á sọ fún ọ wípé ìwọ ọ̀rẹ́ mi ǹjẹ́ o mọ̀ wípé application rẹ tí wọ́n ń dá padà fún ọ yìí ìjì ni ohun tó sì ń sọ fún ọ ni wípé orí àpèsè ni ìwọ náà tí o bá lè farabalẹ̀ tó o bá lè bèè lọ́wọ́ ara rẹ tó o bá lè wò pé kí nìdí tí wọ́n fi ń dá application mi padà ìdí ni wípé orí àpèsì ni ó àwọn ènìyàn náà fẹ́ máa jẹ lábẹ́ tìwọ́ náà ìwọ náà sọpọlọ kalẹ̀ kó o lo àkókò ìjì yẹn kó o fi ronú jinlẹ̀ ìwọ náà bẹ̀rẹ̀ láti ibi kékeré wo bó jẹ́ ẹ̀ bó jẹ́ bó jẹ́ oúnjẹ lè tà ìwọ náà bẹ̀rẹ̀ láti ibi kóńgò kan ìwọ náà bẹ̀rẹ̀ láti ibi ìrẹsì kóńgò kan bẹ̀rẹ̀ láti ibi ẹ̀wà kóńgò kan ìwọ náà lè ta dùndú ìwọ náà lè ta kà ìwọ náà lè ta bọ pọ́ọ̀fù ó ṣàrà àwọn ọkùnrin tí ń ta pọ́ọ̀fù lójú pópó àti ní ibùdókọ̀ ẹ́ ó ṣeéṣe kó jẹ́ ìjì ló tì wọ́n débẹ̀ ìjì ni mo sọ fún wò ó má rí ìjì ní ohun tí má rí ìjì ní ìṣòro tó ṣe bàbàrà rí gẹ́gẹ́ bí agbára fún ìdìde rẹ bẹ́ẹ̀ ni jẹ́ ìwọ náà ṣe bí ìjì àbí ìdì kó o lo ìyẹ́ rẹ nínú ìjì láti gòkè mò ń sọ̀tàn ọ̀rẹ́ mi kan fún ọ lánàá kí àkókò tó komi pápá mọ́ra ìyẹn bẹ́ta wálé àní ní ọ̀wọ́n ọdún kan sẹ́yìn ní ìlú Òṣogbo ó lọ fún audition ó lọ fún audition mo fẹ́ jó mo fẹ́ àti ẹ̀ nítorí pé eléré orí ìtàgé àti oníjó àti sọ̀rọ̀sọ̀rọ̀ ni ó lọ fún audition ó wà ó àti dáadáa ṣùgbọ́n ó jó wọ́n ní pé ẹ̀ nítorí pé òòjó ijó rẹ̀ ò bá lù mu àti ohun tí onílù ń sọ ẹsẹ̀ rẹ̀ ò tiẹ̀ tẹ̀lé nítorí náà wọ́n lé e jáde wọ́n fìdí rẹ̀ wọ́n fẹ̀yìn rẹ̀ balẹ̀ wọ́n fìdí rẹ̀ rẹ́mi wọ́n ní kò mọ̀ ọ́ ṣe wọ́n mú àwọn kan wọ́n gbà wọ́n síṣẹ́ ṣùgbọ́n òun ní tirẹ̀ wọn ò gbà síṣẹ́ ó lọ lẹ́ pẹ̀lú ìbànújẹ́ nígbà tó délé ó sọ fún ìyá rẹ̀ ó ní ah wọn ò tún mú mi léyìí ah bí mo ṣe gbìyànjú tó wọn ò tún mú mi inú ìyá rẹ̀ náà bàjẹ́ ṣùgbọ́n nígbà tó tọ́sìkò kan ìyá rẹ̀ wò pé ó ṣe dáadáa ṣùgbọ́n ó kàn jẹ́ wípé ibì nǹkan kan wà tó yẹ lódùmarè fẹ́ mú jáde ee lákòókò yẹn àkókò jì ńlá ni nígbà tó tó àkókò kan ó lọ sí osbo src àbí kí náà pé ìyẹn iléeṣẹ́ rédíò tó wà lọ́sùn stéètì wọn ò tilẹ̀ gbà nígbà tó yá ó ronú jinlẹ̀ ó bẹ̀rẹ̀ kíní kan tá ń pè ní better tomorrow fúnra rẹ̀ bí ètò tèmi náà ń ṣe fúnra mi yìí ó bẹ̀rẹ̀ rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní ṣe ṣùgbọ́n lẹ́ni ẹ̀ bíi ti lenses wò ó ó ti gbilẹ̀ nílùú ọ̀ṣun kì í ṣe ọ̀ṣun nìkan ó ń ya sinimá ó ń ta sinimá ó ń ya orin ó ń kọ orin ó tún ó tún ń kọ́ àwọn ènìyàn níṣẹ́ ó tún ń ran àwọn ènìyàn lọ́wọ́ lẹ́nìí torí pé ó lo àkókò jiyẹn kò jẹ́ kí ìjì kó fìdí òun rẹmi ó gbọ̀n yẹn rẹ pìpìpìpì pé kí ni mo tún lè ṣe yàtọ̀ tí mo fi ní máa wáṣẹ́ kiri mọ́ òun náà bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní kéwì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ó bẹ̀rẹ̀ sí ní rìkọ́ọ̀dù ṣóò gbé lọ sí OSRC ẹ̀ àbí OSBC dẹ̀ ni ẹ̀ mọ́ bínú ìyẹn iléeṣẹ́ rédíò tó wà lọ́sùn stéètì <laughs> lẹ́ni ó ti wá ń jókòó pẹ̀lú àwọn tí ń ṣe tí ń ṣe audition fáwọn ènìyàn táwọn èèyàn náà wọ́n ń jó tó wọ́n ń ṣe audition níwájú rẹ̀ tá a máa sọ fún mi pé ìwọ ṣe dáadáa kù díẹ̀ ń bí ìwọ náà ṣe dáadáa nítorí ìdí ni wípé ó gbìyànjú ó ń lo àkókò ìjì rẹ̀ dáadáa báwo ni náà ti ń lo àkókò ìjì rẹ̀ ìjì olùrànlọ́wọ́ ìgbédìde rẹ ni má jẹ́ kí ìjì yẹn kó dá ọ padà sẹ́yìn jẹ́ kó jẹ́ ìrànlọ́wọ́ láti mú ọ sún síwájú láṣẹ olódùmarè yóò dára fún ọ. mo ní ìtàn ọkùnrin kan wà tí mo fẹ́ sọ fún ọ lórí ètò yìí kí n tó mú ètò yìí kí n tó ṣẹnu rẹ̀ ní déédéé síbí ọkùnrin kan wà lọ́jọ́ ọjọ́ sí òun ní òun ni ìbí àbí gbẹ̀yìn ọkùnrin fún bàbá rẹ̀ bàbá rẹ̀ bímọ tó pọ̀ ṣùgbọ́n ní ìbí ìbí rẹ̀ wọ́n ti mọ̀ wípé olókìkí ológo olókìkí ènìyàn lélẹ́yìí òun tilẹ̀ òun pàápàá fúnra rẹ̀ ó tilẹ̀ lẹ́bùn ká lálàá ká sì ríran lọ́jọ́ kan ó lálàá ó rí ìtì ìtí méjìlá nínú ìtí méjìlá yẹn ti ẹ̀ jẹ́ kan nínú rẹ̀ nígbà tí wọ́n wà nínú oko àwọn ìtí méjìlá tó kù àwọn ìtí méjìlá dìde dúró ṣùgbọ́n lójijì ìtí mọ́kànlá sì tẹríba fún ìtí tirẹ̀ tó dúró ó wá jí kó sọ fún bàbá rẹ̀ kí bàbá mi báyìí báyìí ni mo rí o bàbá ní gbẹ́nu dákẹ́ kí ló dé ó sọ fún àwọn àgbọn rẹ̀ tó wà níwájú àwọn náà ni bẹ́ẹ̀ ni nígbà tó tún yọ tún lálọ́ rí ìràwọ̀ ó rí oòrùn ó sì rí òṣùpá ó rí pé ìràwọ̀ òun òṣùpá a ó rí i pé oòrùn òun òṣùpá òun forí balẹ̀ fún ìràwọ̀ ó tún sọ fún bàbá rẹ̀ bàbá yẹn ní pé yá àtìmọ̀bi tó ń lọ ìwọ olólùfẹ́ mi nígbà tó tọ́sìkò kan bàbá rẹ̀ rán lọ sínú oko láti lọ gbóúnjẹ fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ nígbà táwọn ẹ̀gbọ́n rẹ̀ rí wọ́n sọ pé aláàlá òun ló ń bọ̀ òun <laughs> ṣó ti yẹ ibi tí mò ń lọ nígbà tí wọ́n mú un wọ́n mú ní pàpàpógbó wọ́n bọ́ aṣọ ọrùn rẹ̀ wọ́n bọ́ dànù wọ́n tilẹ̀ fàáya wọ́n mú ọkùnrin yìí ọkùnrin alálà yìí wọ́n gbé sọ sínú ọ̀gbun yẹn kànga èyí tí ò lómi nígbà tó yá ìkànnì ò pé ó ṣeé ṣe kó ẹ̀skéèpù rẹ̀ àkókò jíjá o nígbà tó yá tó wọ́n bù ṣe gàdà wọ́n tún tà wọ́n tà á dànù wọ́n tà á dànù tí bàbá àṣé ìjì tí wọ́n fi ń jà yìí ǹjọ́ mọ̀ wípé ìjì yẹn ti sọ̀tún ó ti wọnú kànga tí ò lómi ìjì yẹn ti sósì ó ń di ẹni tí wọ́n ń tà dànù sí oko ẹrú ǹjẹ́ o gbọ́ mi àwé ìjì yẹn ti sọ̀tún sósì ṣùgbọ́n nínú ìjì yìí ló ti tún mọ̀ wípé kì í ṣe àlá nìkan lòun lè lá o àṣé wípé òun sì ní agbára àti ẹ̀bùn láti túmọ̀ àlá bí kò bá la ìjì kọjá á máa lálàá sì máa rọ fún àwọn ènìyàn tí yóò máa rọ̀ tó bá túmọ̀ àlá rẹ̀ fún ṣùgbọ́n ìjì yìí bẹ̀rẹ̀ kó ba lè mọ̀ wípé òun náà lè túmọ̀ àlá àwọn ènìyàn nínú ká túmọ̀ àlá ènìyàn níbẹ̀ ni ìgbédìde tirẹ̀ náà yóò wà inú ìjì yìí ló wà nígbà tí wọ́n tà sóko ẹrú ó tún yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n tà sọ́dọ̀ ọ̀gá kan nígbà tó yá ọ̀gá yìí tún gbé gìrì ó tún jù sínú ẹ̀wọ̀n nítorí ẹ̀ṣẹ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ìjì ni ìjì yìí ń tì sọ́tún ó ń tì sósì nígbà tó tọ̀sìkò kan nínú túbú yìí ló ti bẹ̀rẹ̀ sí ní túmọ̀ àlá ó túmọ̀ àlá fún àwọn ènìyàn méjì àlá yẹn sì wá sí ìmúṣẹ ọba wa ránṣẹ́ sí i wípé wá mo lá ọkùnrin sì túmọ̀ àlá kábíyèsí inú kábíyèsí dùn ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n ayé ò lè tú òun sì túmọ̀ rẹ̀ inú ìjì ló ti mọ̀ wípé ó ní agbára láti ó sì ní ọgbọ́n láti máa túmọ̀ àlá àwọn ènìyàn ó túmọ̀ àlá ọba nínú ìtúmọ̀ àlá ọba yìí àbó ògbọ́ ní ìbẹ̀lẹ́ bá ti wò pé kí ni kí n ṣe ló ti sọ́dọ̀ ènìyàn pàtàkì ló ti gbé ìtẹ́ rẹ̀ ga ju àwọn ìjòyè tó kù lọ tó sì tí ìtẹ́ rẹ̀ wà ní ìbádọ́gba pẹ̀lú àwọn ọba àwọn ìjòyè tó kù wọ́n sì tún máa ń gbàṣẹ lọ́dọ̀ rẹ̀ bó ti di bí ìgòkè rẹ̀ bó ti bó ti dére nítorí pé ó la àkókò ìjì kọjá ó sì rí ó rí ìjì yẹn gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́ ìgòkè òun nínú ìjì yìí ló ti ló ti ní òye ìtumọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ní túmọ̀ tó sì dẹni ìgbésókè ǹjẹ́ ìwọ olùgbọ́ mi lónìí jẹ́ kí ìjì tó ń jà ọ́ yìí tàbí tó ń là kọjá yìí jẹ́ kó jẹ́ agbára fún ìgbédìde rẹ mo sọ yìí mo dúró náà o ó tún di lówùúrọ̀ ọ̀la ní ìta tó máa mú àkòrí mìíràn ní tuntun tuntun ìjì àti ìgòkè láṣẹ olódùmarè ìjì yìí yóò gbé ọ sókè ni olódùmarè mo jíire o. ọ̀pọ̀lọpọ̀ yín olólùfẹ́ yín excellent triple a ọmọ yorùbá àjọrúkọ bí òyìnbó èyí tó kù dọ̀la o. ojúmọ́ ọlọ́run ìyẹn.